ولا لا آه. لا تخلفونا بالشذوذ فإننا سرنا على نهج الخليل محمد وبقول من شرع الشريعة نصنع وعلى مقول التي بالكلمة يهتدي ولكل قول يستدل بآيته أو بالحديث المستقيم المسند الدين قال الله قال رسوله وهما لدين الله أفضل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 وشر الأمور مودساتها وكل مودسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام àdá ọpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba yìí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore tí ó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí oore ìjẹ́ mùsùlùmí òun ni oore tí ó máa ṣẹ́kù ọmọ ènìyàn kù nígbà tí a bá ti parí ìṣẹ̀mí ayé yìí àbí nígbà tí ìṣẹ̀mí ayé yìí bá ń dé ibi òpin tán oore ìsìláàmù nìkan òun náà ni yóò ṣẹ́kù òun ló lè jẹ́ kí àwọn nǹkan téèyàn ṣe láyé kó wúlò fún yàn ẹni tí ó bá ti ní oore Islam lọ́dọ̀ tó fi kúrò lórílẹ̀ ayé yìí irú ẹni bẹ́ẹ̀ bó ṣe dáadáa kò sí ẹ̀san kankan fún lórí àwọn dáadáa náà àwa bẹ lọ́run oore Islam kọ́lọ̀ ìjọ wúlò fún wa gbàdá abẹ́ jáde kúrò lórílẹ̀ ayé ìwúlò oore Islam nínú sàárè. No òun náà ni kó dáàbò bò yàn kúrò níbi fìtínà nù sàárè àti ìyà nù sàárè ọlọ́run oore náà ọlọ́run jí ó wúlò fún wa kó dáàbò bò wá nínú fìtínà nù sàárè kó lè dáàbò bò wá níbi ìyà inú sàárè oore ìsìláàmù ìwúlò rẹ̀ fún yẹn ní gbangba tàlkìámà òun ni kó dáàbò bò yàn níbi àwọn wàhálà àwọn àdààmú èyí tí ó máa ka àwọn kèfèrí tí oríṣiríṣi àágùn tí ó máa bò wọ́n oore Islam wa ni nǹkan tí máa dáàbò bóyàn abẹ́lọ́run kọ́lọ́n jẹ́ kí oore Islam kọ́lọ́n jẹ́ dáàbò bo ẹnì kọ̀ọ̀kan wa ní gbangba ta alkiyama kúrò níbi àwọn ìnira tí ń bẹ ní gbangba ta alikiyama orí islam wa ni máa jẹ́ sábàbí èyí tí ọmọ ènìyàn fi máa ń jẹ́ ẹni àlìjánná abẹ́lọ́hún kọ́lọ́hún kó lórí islam fún wa ká ti sábàbí rẹ̀ jẹ́ ẹni àlìjánná má jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa ká jẹ́ ẹni náà adúpẹ́ pé ọlọ́run fún wa ní àlàáfíà èyí tó jẹ́ wípé òun náà lèmi àtẹ̀yìn fi lè jókòó síbí yìí láti lè máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run àlàáfíà náà kí ọlọ́run má gbà ní ara ẹnìkọ̀ọ̀kan wa àlékún àlàáfíà kọ́lọ́n kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa àwọn tí ò ní àlàáfíà abẹ ọlọ́run ọba fún wọn kí ọlọ́run bá kí ó bá fún wọn ní àlàáfíà lẹ́yìn wá gbà náà àdúpẹ́ lórí ìfọ̀kànbalẹ̀ èyí tí ń bẹ ní agbègbè wa yìí kí ọlọ́run máa yọ ìfọ̀kànbalẹ̀ náà kúrò ní agbègbè àlékún ìfọ̀kànbalẹ̀ kí ọlọ́run kó tó bá fi sí agbègbè wa yìí gbogbo ìwé tí ó wà ní ìfọ̀kànbalẹ̀ àbẹ̀ ọlọ́run ọba kọ́lọ́n kó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ adúpẹ́ lórí gbogbo àwọn orin tó kù tọ́lọ́run bá ṣe fún wa àwọn orin náà kọ́lọ́n má jẹ́ kó bàjẹ́ àlékún oore kọ́lọ́n ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa àwọn abẹ́ fún ìbára wa sọ̀rọ̀ títò ní kọ́lọ́n ṣe ní. èyí tí èmi àti ẹ̀yin tá fi rí ìyọ́nú ọlọ́run kọ́lọ́ má ṣe ní èyí tí a fi rí ìbínú ọlọ́run èmi tí máa máa bá wa sọ̀rọ̀ kọ́lọ́ fi hàn mí mọ̀nà lọ síbi ìtọ́ ẹ pé ọ̀rọ̀ títọ́ lọ́wọ́ tó rẹ̀ ẹ̀yin náà tí ẹ máa gbọ́ kọ́lọ́ kó fún ní àgbọ́yé ọ̀rọ̀ náà èmi àti ẹ̀yin kọ́lọ́ ẹ̀san lórí sísọ àti gbígbọ́ ọlọ́run sí àyíkọ́ jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa la haula wala quwwata illa billah ní àná ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó bá wa sọ̀rọ̀ láti inú súrọ́tù Maryam Quran 19 ayaa ninety ninety two àti àyà ninety three òun náà ló jẹ́ àwọn àyà èyí tí a lè ṣàlàyé ẹ̀ mọ́ àwọn àyà títí ń bọ̀ wá látẹ̀yìnwá tí ń ṣàlàyé fún wa nípa wípé àwọn tí wọ́n ń ṣàfitì ọmọ sọ́dọ̀ ọlọ́run èébú òun náà ni máa ṣàfitì ọmọ sọ́dọ̀ ọlọ́run jẹ́ ọlọ́run wa ń ṣàlàyé ní àyà ninety two níbẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ينبغي للرحمن أن يتخذ ولدا. ọlọ́run ni wàá máa. yanbaghi lirahman an yattakhidha walada ọlọ́ni kò lẹ́tọ̀ọ́ fún ọlọ́run ọba tí ń ṣe arahman ọba tí àánú rẹ̀ pọ̀ gan tó kárí gbogbo nǹkan pátá yanyan kò lẹ́tọ̀ọ́ kó wá jẹ́ pẹ̀lú ọlọ́run ọba yẹn náà òun ni ó wà jẹ́ ẹnì tó ní ọmọ. a lè ṣàlàyé ẹ̀ fún wa lánàá ọlọ́run ọba dá sánmà àtìlẹ̀ ẹlẹ̀ tó tóbi ju ọmọ èèyàn lọ ọlọ́run kápá pé kó dá gbogbo tó bá fẹ́ dá torí pé ọlọ́run ọba ló dá gbogbo nǹkan pátá yanyan bọ́ọ̀lù ọba fẹ́ dá nǹkan tí ẹ ò ju pé kọ́kàn sọ wípé kò ń fàyà kù kí ọlọ́run ọba dá tí ó wà á lé tí ó wà á nílé sọ wípé kó kàn jẹ́ pé kó ń fáyà kunu òun ọlọ́run òun nìkan náà ni òun ó fi máa dá gbogbo nǹkan tí òun bá fẹ́ dá so ọlọ́run ọba yìí ọba tó ṣe wípé òun náà ló dá gbogbo nǹkan pátáyányá òun ló ní wọn òun ló ń kọ̀ǹtúrò wọn tá a bá ti sọ pé bí ọmọ ọmọ yẹn yọ máa jẹ pé òun ò ní máa jẹ dàmọ́ kò ní máa jẹ́ níní tọ́lọ́mù máa kò ní máa jẹ́ nǹkan tọ́lọ́mù bá ń kọ́ńtró máa bẹ́ẹ̀ náà dẹ̀ tún ní ọlọ́run bá tún ṣàlàyé fún wa láti ewé kí a mọ̀ wípé ọmọ ẹni tí bá ń wá ọmọ yóò máa jẹ́ wípé a máa rí ọmọ látara bàbá àti ìyá ni ó ti jáde tá a wá níyàwó ọlọ́run tá a fẹ́ ṣàfitì ọlọ́run ọba ọba tó ní mímọ̀ ní gbogbo nǹkan pátá yányán ó dẹ̀ sọ fún wa wípé òun ò bímọ ṣé wọ́n wà nímọ̀ ìjọ lọ́n lọ tó a máa ṣàfitì pé ọlọ́run ọba bímọ ọlọ́run wàmà yambagi ilẹ̀ rahman. wàmà yambagi ilẹ̀ rahman ayé àtàkìlá wàlàdá. kò lẹ́tọ̀ọ́ fún ọlọ́run ọba tí ń ṣe arahman kọ́ wa jẹ́ pé òun ni yóò wá máa jẹ́ tó ní ọmọ táwọn ọmọ èèyàn wà máa ṣàfitì ọmọ sí èébú lélẹ́yìn náà. ìkúlù ìkúlù máa ń fi samawati wal ardi illa àti rahmani abda. ọlọ́ni ìkúlù máa ń fi samawati wal ardi illa àti rahmani abda ọlọ́run ní gbogbo ohun tí ń bẹ ní ilẹ̀ ẹlẹ́pàtà yányán àti sánmà gbogbo ohun tí ń bẹ ń bẹ tó lè máa jẹ́ nǹkan tí ń mí ọlọ́run ní gbogbo wọn pátá yányán òun náà ni wọ́n máa wá bá ọlọ́run ọba tí ń ṣe Ar-Rahman abudarun lẹ́ni tí ó máa jẹ́ ẹrú fọlọ́run òun náà ni pé wọ́n jẹ́ ẹni yẹpẹrẹ ẹni tí ó tó nǹkan níwájú ọlọ́run ẹni tí ó máa tẹríba ẹni tó ní bùkátà sí ọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run ọba ò ní bùkátà sí rárá ẹni tí ó máa wà níwájú ọlọ́run lẹni tí ó máa bẹ̀rù tí ó tún á máa ran kan pé àgbà tó ń ti mara àwọn lẹ́rú ọlọ́run ọba ó gba òun gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́mọ ènìyàn kọ̀ọ̀kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó ti rí ní iwájú ọlọ́run so ẹrú òun náà ni gbogbo àwọn èèyàn yìí jẹ́ àti Isa bunu Mariam ni o ẹrú ni Uzairu ni o ẹrú ni gbogbo àwọn malaika ẹrú ni wọ́n níwájú Ọlọ́run gbogbo ẹnìkọ̀ọ̀kan tiwa yìí náà ẹrú làwa náà tó bá wu Ọlọ́run tó bá lóun fẹ́ pa ẹnìkan rẹ́nu gbogbo wọn tá a dárúkọ yìí àtàwa náà kẹ́ bá ti kà fún wa lánàá kò sí ẹnìkan tó lágbára tó lè dì í ọba ní ọwọ́ eléyìí tẹ̀síìrì tí a ṣe lánàá so lónìí suratu Maryam Quran nineteen aya ninety four òun náà ni a ti bẹ̀rẹ̀ tafsir so ọlọ́run kò sọ́dọ̀ ọ̀run. أعوذ بالله من الشيطان الرجيم لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قبل هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nípa àwọn tí wọ́n ń lọ ṣàfitì ọmọ sí ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ọba wa fẹ́ ṣàlàyé fún wa nípa wípé ọlọ́run ọba ó máa fìyà jẹ wọ́n kò sí èméjì nípa ìmáa fìyà jẹ wọ́n ìfìyàjẹ yìí òun náà lọ́lọ́run ọba wa fẹ́ ṣàlàyé fún wa níbí ṣùgbọ́n ọ̀nà tí ọlọ́run ọba gbà ṣàlàyé ẹ̀ fún wa òun náà ni pé ẹni tó bá fẹ́ fìyà jẹ̀yàn yóò ṣàlàyé dáadáa ọ̀nà tí ó lè gbà fìyà jẹ̀yàn ọlọ́run bá fẹ́ ṣàlàyé kúdírọ̀ rẹ̀ agbára ọlọ́run tó wà fún ọlọ́run lórí àwọn èèyàn yìí pé òun ọlọ́run ọba òun ó fìyà jẹ wọ́n wọn yé sẹ́ni tó lè sá mọ́lọ́run lọ́wọ́ gbogbo ohun tí wọ́n ń sọ yẹn pátá ọlọ́run ọba kan fi wọ́n lẹ̀ ni di ìgbà tó jẹ́ pé ọlọ́run ọba ó fìyà jẹ wọ́n ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa nínú àyà eléyìí tó jẹ́ ninety four nínú suwatu Maryam ọlọ́run ní làkọ́dí àsọ̀hún. ọlọ́run ní làkọ́dí àsọ̀hún. ọlọ́run ní gbogbo iṣẹ́ tí wọ́n ṣe pátá yányán òun lèmi ọlọ́run ọba ti kọ sílẹ̀ mo dẹ̀ ti fi pamọ́ èmi ọlọ́run ọba sì ti ṣe ní nǹkan tó jẹ́ wípé ó gún régé kabẹ̀ kò ládínkù nínú kò dẹ̀ ní àlékún nínú ọlọ́run ọba wa ní èmi ọlọ́run wà á dàhùn àdà ọlọ́run ni gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ yẹn tí wọ́n ṣàfitì ọmọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní gbogbo wọn pátá yányá olèmi ọlọ́run ọba mọ nọ́mbà wọn tí mo ti kà wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀rí gbólóhùn aṣọ àti gbólóhùn àdà àwọn méjèèjì a máa túmọ̀ ara wọn gbà mí ṣùgbọ́n nínú àyà yìí kò lè túmọ̀ ara wọn tó o bá rí aṣọ ìtumọ̀ tí ó máa ń túmọ̀ o aṣọ ni gbólóhùn tó fẹ̀ tó jẹ́ wípé ó kó ádà sínú nínú ìtumọ̀ tí aṣọ lè ní ìtumọ̀ kan nínú ìtumọ̀ mẹ́rin òun náà ni aṣọ ló lè ní ìtumọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni kátàbà kéèyàn kọ nǹkan lẹ́ẹ̀lẹ̀ aṣọ àmàní ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni hafizọ téèyàn bá wá kọ nǹkan lẹ́ẹ̀lẹ̀ kéèyàn wá fi nǹkan yẹn kó fi pamọ́ kọjá wípé kò sí nǹkan kan tó lè rìn èèrà ò ìyẹn ni áfíìdọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni dọ́bàtọ̀ òun ni kéèyàn kọ nǹkan àbí kéèyàn ó mú nǹkan kọjá yìí pé kinní yẹn o rẹ́gí ló ṣe kò jẹ́ wípé ọjọ́ nǹkan ló ṣe wípé ọwọ́ á àbúlékún kí wọ́n ní ó ṣe rẹ́gí. ẹlẹ́ẹ̀kẹrin òun á ní wípé kéèyàn ka nǹkan ìmáàna àdà ló fi jẹ́ pé ọlọ́run á méjèèjì pọ̀ wá ní ibi bíi àwọn ẹ̀rí ọ̀rọ̀ tá a sọ láti lè mú wá nínú alukurani kerim alákọ̀ọ́kọ́ tá a kọ́kọ́ fẹ́ mú wá nínú ìtumọ̀ tí aṣọ tó máa ń ní òun náà ni pé aṣọ a máa nítumọ̀ kátàbà ọlọ́run ọba dẹ̀ máa ń ràn yàn lọ́wọ́ láti lè tètè máa túmọ̀ yẹn lọ́pọ̀lọpọ̀ gbà inú súrọ́tù nàbà tó jẹ́ amayatasa alun Quran seventy eight aya twenty nine ọlọ́run ọba tí ọlá rẹ̀ gan ó ní wàkúlù. وَأَحْصَيْنَاهُ كِتَابًا ọlọ́ni wà kúlà ṣẹ́yìn àṣọ ìnáwó kìtàbàn ọlọ́ni gbogbo nǹkan pátá yányá àwọn ọlọ́run ọba a ti kọ gbogbo ẹ̀ sílẹ̀ kìtàbàn mọ̀fúlùmùtìlákì nìyẹn òun tiẹ̀ ó wá jẹ́ pé ìtumọ̀ tí a sọ fẹ́ ní ọlọ́run bá wá fi ṣàlàyé ẹ̀ fún wa tó pé a máa ní ìtumọ̀ tó pọ̀ tó pé fúlù mọ́tíláàkì tiẹ̀ nílẹ̀ èdè lárúbáwá èèyàn bá fẹ́ fi ṣe tàùkìdì ọ̀nà méjì lèèyàn ní tó bá wù ọ́ o lè sọ wípé àṣọ ìnáwó ìsọ án kó jẹ́ pé irú fíìlì yẹn gẹ́lẹ́ òun náà lèyìn ó ṣe kíni ọ lèyìn ó mú wá tó bá dẹ̀ wù yàn èyàn lè má múrú fíìlì yẹn wá kó mú ìtumọ̀ fíìlì yẹn wá irú ẹ̀ ló wà bí nísìn ìwà kulla àṣọ ìnáhù kìtàbà ìyẹn ni pé gbogbo nǹkan tí ń bẹ láyé ìpátá ẹyẹn tó bá tún aṣọ ọbẹ̀ yẹn òun ni wípé àwa ọlọ́run ọba Akọ gbogbo rẹ̀ sílẹ̀ ní kíkọ tán òun la kọ gbogbo ẹ̀ so gbogbo nǹkan ọlọ́run bá dẹ̀ kọ́ lẹ̀ kọ́lọ́ tó dá gbogbo nǹkan pátá yányán ọba dá kọ́lámù ọlọ́run ọba dẹ̀ dá láwùl mahfuz ọba wá pàṣẹ fún uktub gègé máa kọ nǹkan lẹ́ẹ̀lẹ́ẹ̀. Gèdè wa béèrè pé wàmádà aktubu kí ni kí n máa kọ lẹ́ẹ̀lẹ́ ọlọ́run ọba ní uktub máa wà ká inú ìlàyà omílìkì yá àmàtì máa kọ lẹ́ẹ̀lẹ́ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ tí ó fi di ìjọ gbèǹde alikiyama so gbogbo nǹkan ọlọ́run bá ti kọ sínú láwùlì mahfuz òun ni àyà yìí ń sọ fún wa kò sí nǹkan náà tọ́lọ́wọ́n bọ̀ ọkọ sínú láwùjọ máa fún un sí. so wa kulla shay'in ahsaynahu kitaban gbogbo nǹkan pátá ẹyẹ òun ni àwọn ọlọ́run ọba láti kọ́ tanyanyan so ló sọ fún a pé a aṣọ àmọ́ àtúmọ̀ kéèyàn ṣe kí ọ kéèyàn kọ nǹkan àtún wa máa túmọ̀ pé kéèyàn ka nǹkan kọ́ yẹ pé o ká ni ní one two three so ọkà ní one two three a máa túmọ̀ rẹ̀ nínú súrọ́tùlì jínní Quran seventy two aya twenty eight àáyà tí ó gbẹ̀yìn nínú súrọ́tù lè jìn. ìyàlámà àwọn kọ́dé abẹ́lẹ́kù rìsálà ti òbíhìn. ọlọ́run ọba ń ṣàlàyé fún wa níbẹ̀ pé àwọn tí wọ́n jẹ́ àwọn àwọn àwọn àránṣẹ́ ọlọ́run ọlọ́run ọba máa ń fi olùṣọ́ sí iwájú wọn ọlọ́run ọba ó tún fi olùṣọ́ sí ẹ̀yìn àwọn ànábì ọlọ́run torí pé àwọn ànábì ọlọ́run ní ọ̀tá máa ń pọ̀ ọlọ́run sọ fún ànábì pé wallahu yasimuka minan nas ọlọ́run ti sọ pé wọ́n máa sọ ọ lọ́wọ́ àwọn ènìyàn so ọlọ́run á mú màláìkà kan síwájú yóò màláìkà kan sẹ́yìn tẹ́nìkan bá ń gbáwájú bọ̀ tọ́fẹ́ wá ṣe àwọn ànábì ọlọ́run léṣe yóò rí tí ó dẹ́rù bà níwájú wọn kò ní lè dá kò ní lè ṣe tí wọ́n bá kọ ẹ̀yìn sí tí bá ti ń sáré bọ̀ látẹ̀yìn pé òun fẹ́ wá ṣe wọ́n léṣe yóò rí màláìka tó tóbi gan ẹ̀rù ọba bí ìgbà tí wọ́n fẹ́ gbé mi yóò sàpàdà sẹ́yìn eléyìí ṣẹlẹ̀ sí Abu Jali tó dẹ̀ pẹ́nu ara rẹ̀ confess gbàdúgbẹ́ fìnira kan ànábì sọ ó lóun rí àwọn nǹkan tó dẹ́rù bá òun tó sá tó fi sá padà ọlọ́run nìkan lè kí n ṣe bẹ́ẹ̀ fáwọn àtọ́jà àwọn òjíṣẹ́ ọlọ́run ni pé lè yá àlàmà kí wọ́n ó lè kí ọlọ́run ọba ó lè màmá dájú wípé à ń kọ́dé abúlágùn rìsàlá ti rọ́bì yìí ọlọ́run sọ pé mo fẹ́ kí n màmá dájú wípé àwọn àtọ́n àwọn ànábí ọlọ́run ọba yìí abúlágùn rìsàlá ti rọ́bì yìí iṣẹ́ tọ́lọ́run ọba gbélé wọn lọ́wọ́ wọn jẹ ọlọ́run ní tí mo fẹ́ nìyẹn ọlọ́run á ní wà á tọ̀ ọlọ́run nítorí pé ọlọ́run ọba àhátọ̀ ọba tó mọ̀ ni bìmọ́ládé im in ti ń bẹ lọ́dọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run tí a bá ti rí àhátọ̀ bì a máa túmọ̀ kí ni òkèèyàn ò ní mímọ́ sọ a máa túmọ̀ kéèyàn ò ní mímọ́ sọ wà á tọ́bi máa ládé ìmù ọlọ́run ọba alima máa ládé ìmù àwọn òbí máa ládé ìmù ọlọ́run ọba mẹ́ntì ń bẹ lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run pé ìdí ẹ̀ máa bá yàn sọ̀tà lé lórí ni torí ẹ̀ ló yẹ kó ṣe bẹ́ẹ̀ fún wọn. wà á sọ. ọlọ́run wa ni wà á sọ kùlàṣẹ́ in àdàdà ọlọ́run ọba ó wá ti wá káǹtì gbogbo nǹkan pátá yányán ẹgbẹ́ ọlọ́ba mímọ̀ fúlù mutilak wà mẹ́ẹ̀ ọlọ́run ọba ó káǹtì gbogbo nǹkan pátá yányán ó kà á lẹ́yọ kọ̀ọ̀kan ádádá ní òǹkà gbogbo nǹkan ọlọ́run ọba sóǹkà rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan sọ aṣọ ẹgbẹ́ pé aṣọ ní ìtumọ̀ tó lágbára ju kí ni lọ á dà lọ nínú ibìkan àti rí kìtàbán níbìkan àti rí kíni àdàdán sọ látara bẹ́ẹ̀ ìtumọ̀ kéèyàn kọ nǹkan sílẹ̀ ìtumọ̀ pé kí èèyàn dáàbò bo nǹkan àfihàn kéèyàn dáàbò bo nǹkan kó jẹ́ wípé kò sí nǹkan kan tó lè yí jẹ ìyẹn wà nù súratul mujadila quran fifty eight àyà ẹlẹ́ẹ̀kẹfà ìyẹn ń túmọ̀ fún wa wípé kéèyàn ọmọ kéèyàn dáàbò bo nǹkan kó jẹ́ wípé ó máa jẹ́ wípé kò sí nǹkan kan tó lè yí jẹ ọlọ́run bá ń sọ fún wa ń bẹ́ẹ̀. ìyàwó máa yá bí a sòrò mọ́. ọlọ́ni yàwó mayẹ̀dẹ̀ àtúhùmọ̀lọ́hù jẹ̀mí à ọjọ́ tí ọlọ́run ọba tí ó gbé gbogbo àwọn kèfèrí ọlọ́run ọba máa gbé gbogbo wọn dìde bí fàyùnàbíhùn bímà àmìlú. ọlọ́run ọba yìí fàyùnàbíhùn. ọlọ́run ọba ó wà á fún wọn níròó bìmá àmìlú nǹkan tí wọ́n ṣe ń ṣẹ́ ọlọ́run ọba ó wà fún wọn níròó rẹ̀. torí wípé àwọn nǹkan tí wọ́n ṣe ń ṣẹ́ yẹn àṣọ ńlọ́ọ̀hù ọlọ́run ọba fi pamọ́ síbi tí nǹkan kan lè ṣe kí ni o. tí ọwọ́ ò ti lè tí nǹkan kan ò ti lè sọ pé ó fẹ́ bàjẹ́ lẹ́yìn ìgbà tó ọlọ́run ọba kọ ọ́ lẹ́tàn ọlọ́run ọba ti kíìpù ẹ̀ sí ibi tó jẹ́ wípé kí ni o nǹkan kan ò lè bàjẹ́ so nígbà yẹn nísìn aṣọ ù òun ni pé kí ni o ọlọ́run ọba ṣe kí ni o ó kíìpù ẹ̀ ọlọ́run ọba fi pamọ́ kí wọ́n lọ́sẹ̀ tí wọ́n wà náà ọlọ́run ṣùgbọ́n àwọn tán já wọn kèfèrí àwọn ṣe kí ni ó àwọn ti gbàgbé rẹ̀ ọlọ́run ni wallahu. ala kulli shay'in shahid. ọlọ́run ọba ala kulli shay'in shahid ọba tó ṣe wípé gbogbo nǹkan pátá yẹn báyìí lọ́lọ́run ọba rí kò sí nǹkan tí ọlọ́run ọba ò ṣe kí ni o tí ò rí so látara bẹ́ẹ̀ aṣọ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nísìn tá a bá túmọ̀ rẹ̀ ni pé ọlọ́run ọba kíìpù ẹ̀ so aṣọ a máa túmọ̀ sí pé kéèyàn káǹtì nǹkan aṣọ a máa túmọ̀ sí pé kéèyàn ráìtì nǹkan aṣọ a máa túmọ̀ sí pé kéèyàn kíìpù nǹkan so ìtumọ̀ tó wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin òun ni kéèyàn jẹ́ kí nǹkan wà precise kó gún régé sọ kéèyàn ò jẹ́ kí nǹkan ó ṣe kí ni o kó gún régé òun náà ní dọ́gba tọ̀ eléyìí àyà tí a máa fi ṣẹ̀rí ẹ̀ òun náà ni àyà tó wà nínú súrọ́tù muzammil quran seventy three àyà twenty òun náà ni súrọ́tù muzammil ìtẹ́gbẹ́ ọlọ́run ọba ń ṣàlàyé fún wa níbẹ̀. alima aláǹtúnṣúrù fataba alaykum. ọlọ́run ọba ti ń ṣàlàyé bọ̀ yìí pé inna rabbaka. ya'lamu annaka taqumu adna min thuluthayil layl. ẹ̀rí súrà yìí lọ́lọ́run ọba ti sọ fáànà bíi wípé tó bá fẹ́ máa dìde lóru èèyàn máa ń pín táìmù téèyàn ó máa dìde lóru ni ẹ bá fẹ́ dìde lóru tí a bá gbà wípé aago márùn-ún òun lèèyàn máa ń jẹ́ pé àlùfájàrí ń yọ tá a wá gbà pé aago mọ́kànlá òun ni alẹ́ ládẹ́gbẹ́ irun ṣáì tí wọ́n fẹ́ ká so a máa rí wákàtí mẹ́fà a máa rí láàrin méjèèjì nítorí àwọn àdúrà nàbí ni pé tó o bá fẹ́ dìde lóru inú kó o dìde lóru pẹ̀lú one all over three tó o fẹ́ dìde ní one over three bẹ́ẹ̀ ó wípé yóò lo two hours inú kó lo two hours yẹn níbẹ̀rẹ̀ tàbí kó lo two hours yẹn ní àárín tàbí kó lo two hours yẹn ní ìparí ọlọ́run kọ́ sọ bẹ́ẹ̀ fáànà bí náà ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ní pé kó lo one all over two òun ni kó máa fi dìde lóru ìyẹn ni pé wàá máa jẹ́ three hours ọwọ́ á lè lo three hours yẹn ní apá alákọ̀ọ́kọ́ tàbí kó lo three hours yẹn ní apá ẹlẹ́ẹ̀kejì bó bá dẹ̀ tún wò ó bó bá wù ú ó lè gọ́gọ́ lo wákàtí méjì kan ní apá alákọ̀ọ́kọ́ kó sinmi díẹ̀ kó tún padà wá dìde míì kó tún wá lo wákàtí kan kó sáàdìjẹ́ pé yóò lo three hours ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé kó máa lo two third ìyẹn ni pé kó lo wákàtí mẹ́rin nínú wákàtí mẹ́fà tó bá wù ú ó lè kó mẹ́rẹ̀ẹ̀rin síwájú kó fi wákàtí méjì tẹ̀yìn sùn tó bá wù ú ó lè kó wákàtí méjì jẹ́ ọ̀kọ́ fi sùn lálẹ́ kó lè wákàtí mẹ́rin tó bá dẹ̀ wù ó lè pín sí ara wọn kọ́kọ́ lo wákàtí méjì kan kó sùn fún wákàtí kan kó tún lo wákàtí méjì míì kó tún sùn fún wákàtí kan bọ́lá ń sọ gánà bí o máa dìde lóru nìyẹn lórí ẹgbẹ́ tá a bá fẹ́ dìde lóru náà nínú náfìlà tá a fẹ́ yàn lóru nínú Ramadan bí wọ́n ti fẹ́ káyàn náà nìyẹn so ká máa gbìyànjú pé ìgbà tí Ramadan bá bẹ̀rẹ̀ èèyàn lè kọ́kọ́ máa yan one all over three tàbí one all over two ṣùgbọ́n tí Ramadan bá ti wá di wípé ó ti di ìparí Ramadan tó jẹ́ pé a ti bọ́ sínú lè látòlè kọ́dírì kó wá máa ṣe ní kíni o two all over three wọn ò kì í fẹ́ kí èèyàn ọmọ sùn látàlẹ́ tí lè fi mọ́ òṣìṣẹ́ ọlọ́run ọba ò fẹ́ bẹ́ẹ̀ tó kò sínú ádìyẹ òṣìṣẹ́ ọlọ́run ọba kọ́ wa ní a ah, èyí tí ń sùn látàgé mọ́kànlá tí lè fi mọ́ báyìí mo sì yan náfìlà ní ara ìtàn fẹ́ fún ọ ni pé kó o dá òru yẹn sí mẹ́ta kó o mú ìdá méjì níbẹ̀ kó o fi ìdá kan kó o fi sùn òun náà ni òpin nǹkan tí wọ́n fẹ́ fún wa so ayé ilé wa ń ṣàlàyé fún wa yí pé ìnàrọ̀ bákà. Inna rabbaka ya'lamu annaka taqumu adna min thulthayil layli wa nisfahu wa thulthahu. Ọlọ́run ọba rẹ̀ yá àlàmù ọba tó ń mọ̀ ni pé ìwà ànẹ́bí bá ti ní kó máa dìde lóru yẹn òun máa ń dìde ṣùgbọ́n dídìde tó máa ń dìde yẹn ó jẹ́ nǹkan tó ṣe wípé ó kéré ní sùrùsẹ́yìn lẹ́yìn tí olóba tírì yẹn ò máa jẹ́ kó pé dáadáa ò jẹ́ kó ṣe déédéé tú olóba tírì yẹn ni pé adínà ó kéré sí kíni o tú olóba tírì wà ní sífà wú wàsúlù sàù ṣùgbọ́n òun rí one all over two òun gún régé òun rí one all over three ó ṣe kí ni òun gún régé ṣùgbọ́n sẹ́yìn pé two all over three náà ló gùn jù ó lè ti fẹ́ yẹ kó ti fẹ́ rẹ̀yìn gan ọlọ́run sọ bá nàbí pé kò máa gún régé wàtọ́ ifá tún. wọ́n ifá tún mí náà lábì náà máa. ọlọ́run pẹ̀lú àwọn jàmáà kan tá ẹjọ́ ń kírun yẹn náà àwọn náà tú ọlọ́ba tírì tiwọn náà mọ̀ ṣe kí ni o kò máa pé àwọn sọ̀ábà àwọn máa ń sọ ìrun òru wọn ni àwọn ti wá àsọ̀rùn òru rárá sòlóòtọ́ ni pé náà bá lágbára o lè dìde kó yan náfìlà méjì ìmọ̀ tó bá fẹ́ sọ̀rùn òru dáadáa bó ti yẹ kó kí ó wo táìmù fún ni tó fi kí kó ló di pé ọ àdìẹ tó yẹ pé ó sùn padà so èèyàn máa ń wo táìmù fún òru tó bá fẹ́ sọ dáadáa pẹ̀lú àyà so wallahu yuqaddiru. wallahu yuqaddiru al-layla wan-nahar. ọlọ́run ọba òun ni máa jẹ́ pé máa gírèdì alẹ́ àtọ̀sán ọlọ́run nìkan ló mọ̀ so ọlọ́run ọba ló lágbára fún alẹ́ àtọ̀sán òun ló mọye tí ọ̀sán máa ń jẹ́ òun ló mọye tí kìíní o tí òru máa ń jẹ́ ọmọ ènìyàn lágbára tó kọ́ mọ̀ bọ́lọ̀ tí mọ̀ ó kàn lè try ni ọlọ́wọ́ wa ní pé kí ni a. alima alam tó sùúrù fataba ọba ti mọ̀ wípé ẹ̀yin tí mo ní kẹ́ ẹ máa ṣe yẹn ẹ̀yin ọmọ ènìyàn tí bá ní kẹ́ ẹ máa ṣe nǹkan kan ẹ máa kùdìẹ̀ kùdìẹ̀ ń bẹ̀ mo ní kẹ́ ẹ máa kírun nísìn ẹ máa kùdìẹ̀ kùdìẹ̀ irun nígbà mi ti mọ̀ pé ẹ lè ṣe kinní yẹn kó wà o precise kó ṣe kinní o kó gún ọlọ́ni ẹ tún mọ̀ pé ẹ lè ṣe bẹ́ẹ̀ fàtàbà alẹ́ ikú ọlọ́run wá ṣe kinní ọwọ́ agbátúbá lè yín lórí so gàdégàdé bí ọ̀rọ̀ yìí ọ̀nà ni pé tá a bá rí aṣọ níbi àyà tí à ń kà lọ́wọ́lọ́wọ́ yìí ọlọ́ni di aṣọ òun. àṣọ òun wà á dáhùn á so aṣọ ní titi ẹ̀ ìtumọ̀ rẹ̀ fẹ́ẹ́ gẹ́ ìtumọ̀ lóye gírí o ìtumọ̀ tó tóbi ni a máa túmọ̀ pé ọlọ́run ọba ti kọ iṣẹ́ gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn gbogbo àwọn tí wọ́n ń sọ̀sọ́kúsọ yẹn lẹ́nu ọlọ́run ṣe kí ni o ó ti kọsẹ̀ wọn lẹ̀ àwọn tí wọ́n ń sọ̀sọ́kúsọ yẹn lẹ́nu ọlọ́run ọba ó ti ṣe kí o ó ti fi iṣẹ́ wọn ó ti ṣe kíni o ó ti fi pamọ́ àwọn tí wọ́n ń sọ̀sọ́kúsọ yẹn lẹ́nu kí lọ́la wọn bá ti ṣe fún wọn ó mú iṣẹ́ wọn ọlọ́run ọba ìsọba alábòsí ó ti ṣe kó kú rege síbẹ̀ gbogbo ìyà tí wọ́n jẹ kò ní í lé kò sí ní ṣe kíni o kò sì ní í dín ní tí a sọ ọbẹ̀ yẹn á dà wá yọ tiẹ̀ wá yọ mínítì ẹ̀ lọ́tọ̀ so ebi sì báyìí ọwọ́ àjẹgbé wà á dàhù ọlọ́run ọba ti wá mẹ gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan ti káǹtì wọn á dàn ní kí ni o ní ìmọ̀ káǹtì gan-an ọlọ́run ọba ti káǹtì wọn sọ ló fi jẹ́ pé aṣọ a máa túmọ̀ sí ọba lo méjèèjì pọ̀ nínú Ibrahim Quran fourteen àyà thirty four ọlọ́run ọba lo abala kìíní ó tún lo abala kejì ìtumọ̀ kan láwọn méjèèjì ni wọ́n jẹ̀jọ́ túmọ̀ ọlọ́run ọba wa lo méjèèjì fún wa ọlọ́ni ìntàwùdú ní ìmọ̀tàlọ́ọ̀ì. ìntàwùdú ní ìmọ̀tàlọ́ọ̀ì látòsùnà. ọlọ́run gọ́ọ̀lù ní abala ṣẹ́rìtù ọlọ́ni ìntàwùdú ní ìmọ̀tàlọ́ọ̀ì tí ẹ bá fẹ́ máa ka ìdẹ̀kùn ọlọ́run lẹ́yọ kọ̀ọ̀kan tẹ́ fẹ́ máa káǹtì ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ọlọ́run á lo ọlọ́run á lo nǹkan tó máa jẹ́ wípé ó tún wá máa jẹ́ synonyms fún ọlọ́run kí ni ọ láàtú ọlọ́run ẹ̀ lè kà á láéláé ẹ̀ lè kà á tán so kíkà mẹ́rin bọ́lá bá ti lo aṣọ àti ada bọ́lọ́wọ́n bá ti lò ń bẹ̀ yẹn so ọlọ́run bá lo méjèèjì náà bíbí ṣùgbọ́n ọlọ́run aṣọ ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó lágbára púpọ̀ ìyẹn ni pé ìtọ́lọ́wọ́n bá mọ̀ nípa àwọn kèfèrí kìí ṣe nǹkan díẹ̀ ọmọ gbogbo àlámọ̀rí wọn ọkọ̀ gbogbo ẹ̀ lẹ́ẹ̀ ó kíìpù gbogbo ẹ̀ pátáyáyá tó ti bẹ́ẹ̀ ọlọ́run bá tún wá sóǹkà wọn máa kẹsàn-án ti ìmù bí àwọn tí wọ́n ń pọ ọlọ́run tí wọ́n ń pe ọ tí wọ́n ń sàbí ti ọmọ sọ́lọ́ mi ti pọ̀ tó láyé ọlọ́run ọmọ gbogbo wọn àwọn ọmọ èèyàn ò sì lè mọ iye wọn nígbà wọn lẹ́lẹ́ àwọn tó ti pé pé ọlọ́run ọba tẹ́ sàbí ti ọmọ sọ́lọ́run tẹ́ ti kú ọlọ́run mọ iye nọ́mbà wọn àwọn tí ń sàbí ti ọmọ sọ́lọ́run ní ìsìn láyé tá a wà yìí tí wọ́n wà ń bẹ̀ ọlọ́run mọ iye nọ́mbà wọn àwọn tí ó tún padà wá tòun ti bí wọ́n ti jẹ́ pé èdè wọn yàtọ̀ síra wọn tí kálukú fi ń sọ ọ́ tó ọlọ́run ọba mọ̀ wọ́n tòun ti bí wọ́n ti jẹ́ aláwọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tó ọlọ́run bá mọ̀ gbogbo wọn ọlọ́run ọba dá ọlọ́run ka gbogbo wọn látòkè tó fi délẹ̀ ọlọ́run ọba ní òun mọ̀ gbogbo wọn so látara bẹ́ẹ̀ káwọn ọmọ sí nínú kan nínú wọn ẹni tí ó máa ṣàfitì ọmọ sí ọ̀dọ̀ ọlọ́run tí ó máa sọ pé ọlọ́run ọba bí ọmọ irú ẹni bẹ́ẹ̀ ń bu ọlọ́run ni káwọ ọmọ jẹ́ kan nínú àwọn tí ó máa ṣe irú eléyìí táwa bá wá gbọ́ wípé ẹnìkan ń ṣàfitì ọmọ sí ọlọ́run kí ni gbólóhùn tí ó jáde lẹ́nu tiwa o òun náà ni subhanallahi amma yasifun so gbólóhùn yìí òun náà ni kí ó máa jáde ní ẹnu wa so eléyìí tafsiri àyà èyí tí ó jẹ́ ninety four nínú suratu Maryam ọlọ́run wa sọ ní àyà tí ó tẹ̀lé. وكلهم آتيه يوم القيامة فردا ọlọ́ni wa kulluhum àti ìkọ̀ọ̀kan ọmọ ènìyàn ismu fáìlì ọ̀nà ni ata wọ́n wá ṣàfitì ẹ̀ sí màmúlù rẹ̀ wàkúlù um àti ì yàwó màlìkìyà mati farudan ẹnì kọ̀ọ̀kan òun náà ni yóò máa jẹ́ ẹni tí ó wàá bá ọlọ́run ọba nígbà tó bá dijọ́ gbéǹde àlìkìyàmà farudan gbogbo aláwọ̀ abọ́lọ́wọ́ ọba fardan ní ẹyọ kọ̀ọ̀kan láwọ̀ abọ́lọ́wọ́ níta àdèmọ̀ náà ní pé gbogbo alájọ dìde pọ̀ lẹ́ẹ̀kan náà nígbà tá a bá dìde gbogbo ọjọ́ máa ríra wa àjọ wà ní gbangba tàlìkì àmọ́ni sọ ṣùgbọ́n nǹkan kan ti wà tó jẹ́ wípé òun náà ni pé èmi àti ẹ àjọ dúró lẹ́yọ kọ̀ọ̀kan báyìí níwájú ọlọ́run kò sẹ́ni náà àti kèfèrí ni ó àti mùsùlùmí ni ó ẹnì kọ̀ọ̀kan yàtọ̀ sí pé wájọ wà pọ̀ báyìí ẹnì kọ̀ọ̀kan tó ti wà láyé dìgbà tá a wà àtàwọn tí ó tún wà láyé kò sẹ́ni tí ò ní dúró lẹ́yọ kan báyìí níwájú ọlọ́run báyìí àdìsí fìdí ẹ̀ múlẹ̀ aya kùránì tó fìdí ẹ̀ múlẹ̀ suratu rahman quran fifty five aya forty six ó ní wálé mọ́ni kọ́ọ́fà. wálé mọ́ni kọ́ọ́fà maqama rabbihi jannatan. wálé mọ́ni kọ́ọ́fà maqama rabbihi jannatan. mùsùlùmí tó o bá ti ń bẹ̀rù wípé ìjọ kan báyìí ó máa kú wa àtiwọ́ ọlọ́run báyìí tọ́ ẹ pé ọ̀ ń bẹ̀rù ọlọ́run ọba àmọ́ mẹ́kà tó ń bẹ̀rù rẹ̀ báyìí gbogbo yọrọ bá ti ń bẹ̀rù pé ọlọ́run bó dùn níwájú rẹ̀ báyìí tí ò ní sẹ́ni kankan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run pẹ̀lú bẹ̀rù tó ń bẹ̀rù yẹn ó sì ní gbogbo ẹni bá máa bẹ̀rù bẹ́ẹ̀ ibùkọ́ jẹ́ pé ó tún jẹ́ àlẹ́ àásí ó jẹ́ lẹ́sẹ̀ láyé tọkọ lọ wọná tọpadà wà lè jẹ́nà padà nítorí pé kí ni o Ísírẹ́lì mọ́ bẹ̀rù pé a wọ́n lè yóò dùn wájú ọlọ́run tí ẹ bá fẹ́ dùn wájú ọlọ́run kí lòun ó tiẹ̀ wá sọ kí lòun ó ṣe bóòlù ti fẹ́ bóòlù ti fẹ́ ṣe níwájú ọlọ́run so gbogbo ẹnì kọ̀ọ̀kan wa òun ni ó dùn níwájú ọlọ́run ẹ̀rí alákọ̀ọ́kọ́ nìyẹn ẹ bá wa lè máa bẹ̀rù pé òun ó dùn wájú ọlọ́run látàyé títí ní ìbẹ̀rù yẹn lórí ẹ̀mí ọlọ́run ní yàtọ̀ sí àlìjẹ́nà tọ́wọ́ àlìjẹ́nà méjì ọlọ́run ọba ó tún fún un lálẹ́kùn sí i lórí ẹgbẹ́ sọ́tún nàzẹ́ art Quran seventy nine aya forty ọlọ́run ní wa àmà mẹ́ni kọ́ fàmà kọ́ ọmọ rọ́bì. أما من خاف مقام ربه ونهى النفس عن الهوى ọlọ́ni wa ọmọ mẹ̀nìkan kàmẹ́kọ́mọ rọ́bì ì ẹ̀rí ẹni tó ṣe wípé ó bẹ̀rù mẹ̀kọ́mọ rọ́bì yìí wípé òun ó dúró níwájú ọlọ́run ọba àwọn ẹni yẹn bẹ̀rù pé òun ó ṣe kí ni o òun ó dúró níwájú ọlọ́run wana anáfsà amile awa emi ti máa jẹ́ kí èèyàn máa ṣe afẹ́ ẹnu ó tún mú afẹ́ ẹnu ó tún mú kúrò nínú ẹ̀mí pe kìí ṣe pé ẹ̀mí ní darí ẹ̀ pé kọ́ máa ṣe tó bá wù fa òun náà ni yóò jẹ́ ibi tí ó máa jẹ́ ààyè rẹ̀ so á dúró níwájú ọlọ́run tí ò sí èméjì bẹ́ẹ̀ àdìsí tó wá fìdí ẹ̀ múlẹ̀ òun ni mo fẹ́ kà yìí àdìsí yìí ó jẹ́ àdìsí àdìyúbùnà àátàn radiyallahu anhu so àdìyúbùnà àátìm radiyallahu anhu. ìkànnì àwọn sọ̀hábà ní kọ́lọ́mbà ayẹ́nu sí i ànábì náà wà nínú wà nínú Muslim òṣìṣẹ́ ọlọ́run ọba ní mọ́ọ̀mí ní ahadin kò sẹ́ni kankan nínú yín ilá sayukalimuhu rọ́bùhù àyàfi tó ṣe wípé ọlọ́run ọba rẹ̀ sayukalimu ọlọ́run bó ba sọ̀rọ̀ báyìí lẹ́sà bẹ́ẹ̀ na u wà bẹ́ẹ̀ na u tẹ̀rìjùmọ́n láàrin rẹ̀ àti láàrin ọlọ́run kò ní í sí pé ẹni tí ó máa bá gba ọ̀rọ̀ sọ kò ní í sí fàyánzúrù ayé mọ́nà mi ní u ọmọ ènìyàn yóò wá wo iwájú ẹ̀ lọ́ọ́ ọmọ ènìyàn yóò dùn wájú ọlọ́run yóò wá wo iwájú ẹ lọ fàlàyàrá ọmọ èèyàn ò ní rí kankan níwájú ẹ ìlànà kọdàmà àyàfi tó bá ti síwájú wàyà ń dùrù àṣẹ àmà ọmọ ènìyàn. yóò máa wo aṣọ àmà mínú ẹgbẹ́ òsì rẹ̀ fàlàyàrọ̀ ìlà máa kọ́ dàmà kò ní rí nǹkan kan àyàfi dọ́bà tì síwájú wàyà ń zuru bẹ́ẹ̀ náà yàdẹ́ yóò wá aṣẹ́ ẹ̀ tó wá wo wájú ẹ̀ ìgbà tó bá rí iṣẹ́ ni ó máa rí yóò wá tún wá wo fàlàyàrọ ìlànà kò wá ní rí ju iná àwọn àwọn àjò tí ó rí bí iná yóò rí iná lọ́ọ̀kan báyìí bí ti ń ṣe tèlèkọ́ àwájì ìhì níbi iwájú ẹ̀ báyìí òṣìṣẹ́ ọlọ́ba ní fàtàkùn náà gbogbo yín ẹ náà o wàhálà obì ṣìkìtà mùrọ̀tì kódà kó pé èso mọ́kàtà máa ń jẹ yẹn òun lèèyàn là sí èèyàn là kíní ẹ̀sìn méjì èèyàn wà mú ìdajì rẹ̀ èèyàn wà á fi tọrẹ yóò fi ṣe sọdákọ torí pé dání ibi tí ń sọ̀rọ̀ yìí gangan ibi ọ̀rọ̀ sọdákọ ni ibi tí sọdákọ ọ̀rọ̀ sọdákọ ló fà á àbí ẹ máa ṣe sọdákọ fàmọ́ lámúyẹ̀jì fábí kẹ́límẹ̀ tí ń tọ́ yí bá ẹni tí ò bá ti rí tí ó fi ṣe sọdákọ ọ̀rọ̀ gidi ni ó jáde lẹ́nu ẹ̀ kó máa gbẹ̀dọ̀ abẹ́lé sọdákọ lọ́wọ́ ẹ̀ yóò tún wá sọ fún pé èmi gan ní gan èmi gan ajókòó kalẹ̀ ń bí gbòtiwà yìí ní ìsinmi báyìí so kò yẹ kí wọ́ọ̀rọ̀ bá wọn jáde lẹ́nu ẹ̀ o ò ní ni but kẹ́límẹ́tì ń tọ́ ìjìbá ó gbọ́dọ̀ jáde lẹ́nu inú kó ṣàdúrà fún inú kó tọ́ sí ká lọ sí pé lágbájá báyìí yóò fún ọ lọ́ọ̀dọ́ rẹ̀ ọ̀ kí wọ́n gan bó mú lọ́ọ̀dọ́ ẹni bá mọ̀ yìí pé ó ní tó lè fún tó lè rẹ pé ẹjọ́ ẹ bá rẹ ní lọ́wọ́ so kéèyàn ọmọ ṣe sọ́dákọ̀ lára nǹkan tó dáa ni tó bá ti lágbára àti lè ṣe sọ́dákọ̀ má jẹ́ kọ́rọ̀ ọbú ó jáde rẹ tó ọrọ ọbú yẹn tó kí ni ó lè kó bọ́ ọ níwájú ọlọ́run ìyẹn làdísì àdísì wà ó wà kí là ń fi òun náà ni wípé ẹnì kọ̀ọ̀kan wa níjọ́ ndị alikiyama kò mbẹ a máa ẹnì tó wípé a dùn níwájú ìkànnì àwọn wọ́n ní rahimahullah kọ́lọ́ba kẹ́ wọn wọ́n ní ọlọ́run ọba sayukalimu kula insani ala idatin yawmal qiyama kò sẹ́ni náà tọ́lọ́run ọba ò ní bá sọ̀rọ̀ yóò bá sọ̀rọ̀ ó ti ní gbèdéke tiẹ̀ kò ní sẹ́ni kankan tí èèyàn ọmọ èèyàn ní rí ẹnì kankan mọ́ ọlọ́run kúkú ń ṣètò kéèyàn ò rí yàn ẹ̀ ní rí ẹnì kankan mọ́ ọlọ́run nìkan ló kù ọwọ́ àmọ́ rí sẹ́ẹ̀rẹ́ báyìí ọmọ rí sẹ́ẹ̀rẹ́ nítorí nìyẹn ọlọ́run ti sọ ó tún rí iná sọ ló fi mọ títóbi ọlọ́run wọn wá ní ọlọ́run sọ pé yà á ayúwálì ìsàn ìnaka káàdì òun ìlà rọ́bìkà káàdì án famulaki kébé wọn sì wọn ní sọ́tún ìṣìkọ́ pé ìwọ mẹ́ẹ̀ẹ́nìyàn gbogbo wàhálà tó ń ṣe gbogbo iṣẹ́ tó ń ṣe pátá yányán òun ṣe nìyí nítorí ọlọ́run ló fi ń ṣe torí ọkùnrin pé wọ́n máa rí ọlọ́run báyìí káàdì àn so ìnáka káàdì wọn ìlànà ọ̀ ń dààmú nítorí pé kó o lè ba ìdààmú tó ń dààmú yẹn iwájú ọlọ́run báyìí ó gbèdé iwájú ọlọ́run báyìí ìdààmú rẹ káàdì ù rẹ ó gbèdé iwájú ọlọ́run báyìí fàmùlà kí ìwà pàdé ọlọ́run so pípàdé ọlọ́run nìyẹn wà ọlọ́run báyìí tó pé ẹjọ wà báyìí tó pé àwọn tó ń jẹ́ àwọn kèfèrí ní táwọn àfa àsọ tó wà ọ̀rọ̀ òun náà ni wípé wọ́n kọ́kọ́ rí ọlọ́run gbogbo èèyàn tó wà nínú mokip ni ó rí ọlọ́run lẹ́yìn ìgbà tó bá rọ́ ọlọ́run tán òun náà ni pé ọlọ́run wà dí pé kí wọ́n mọ̀ rí òun tiwọn so ìrí ọlọ́run ọba tiwọn kò ní kẹ́ kò ní jẹ́ ìrí ọlọ́run ọba níbi mokip tó ọlọ́run bá ti fẹ́ máa ṣèdájọ́ eléyìí ò ní kọ́kọ́ mú ìdùnnú kankan wa pé èèyàn máa sọ pé èèyàn enjoy ìdùnnú pé èèyàn ò tí ì débi tí èèyàn ó ti máa enjoy nígbà tí a bá tó dénú àlìjẹ́nà tí bá ń rí ọlọ́run ló pé gbogbo ìgbádùn tí a bá ń gbádùn àlìjẹ́nà ni ó jẹ́ gbádùn tó ga jù bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n níbi ọlọ́run tó bá kèfèrí sọ̀rọ̀ sọ ọlọ́run ọba ọba ó bá sọ lẹ́yìn ìgbà náà kò tún ní ọlọ́run so níbi ọlọ́run ọba níbẹ̀ ṣùgbọ́n ẹ̀rọ máa bá mùmíní náà yẹ bá wọn ti sọ gbogbo èèyàn ni ó wà nínú bẹ̀rù mùmíní ó máa bẹ̀rù torí pé eléyìí ti bí àfẹnudọ́wájú ọlọ́run báyìí ó ti di bẹ̀rù ó máa bẹ̀rù gbogbo èèyàn ni ó bẹ̀rù kò yẹ ó ní bẹ̀rù ìbẹ̀rù ọ wà ni ó wà bẹ̀rù torí pé ìsáàbù fẹ́ ṣe so ọlọ́run so ọlọ́run dẹ̀ ti sọ dí ìrọ̀rùn ọlọ́run ó ti kọ́kọ́ fún àwọn èèyàn níwèé ló jẹ́ pé wà máa má ní ú tí àkìtà bá wú bíyẹ̀mí nìyí fàṣàófà yóò á sábù ìsábáyẹsẹ̀ téèyàn bá ti gbàwé ìwé tó gbà lọ́wọ́ ọ̀tún yẹn <laughs> ó ti sọ ó ti kọ́kọ́ fi fi fi mùmí nìyẹn ìwé rẹ̀ ó ti wà lọ́wọ́ ọ̀tún so àyà kùránì tó yóò máa wò pé ah dídówájú ọlọ́run tó fẹ́ dówájú ọlọ́run ah ọkàn rẹ̀ ọkàn máa balẹ̀ ṣùgbọ́n <laughs> mùmíní ó máa wà bẹ́ẹ̀ náà lọ́kàn ó fi wà rọ̀jà kò ní tún ní ìfọkànbalẹ̀ tán yányán yóò wá dówájú ọlọ́run yóò máa wo gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lójú pé àwọn ànábí ọlọ́run náà wọ́n máa wò pé sẹ́sẹ́ ilé dáhùn sẹ́ dáhùn sẹ́ yìí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké wọ́n tún máa wò pé <laughs> ṣé ò lè di nǹkan mọ́yàn lọ́wọ́ báyìí tó bẹ́ẹ̀ lọ́mọ èèyàn lẹ́yìn náà mùmíní náà wo àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ tùmọ̀ ó ti gbà yín lọ́wọ́ ọ̀tún wọ́n bẹ bó ti wá gbàwé yẹn tó wá bẹ yóò ásábù ìsábà yẹ sí kankan ìjọba pẹ́bù ti àdìsí Aisha òun náà ni wípé isabu mùsùlùmí òun náà ni àlẹ́ arúdù ni ọlọ́run ọba yóò máa kàn máa sọ pé ó ṣe nǹkan báyìí níjọba yìí ó báyìí èmi èmi ọlọ́run ti forí jìn o òṣèlè báyìí èmi ọlọ́run ti forí gbogbo ẹ̀ṣẹ̀ tó mú mi ní sẹ́ pàtà yanyan gbogbo ẹ̀ lọ́lọ́run ọba òràn létí rẹ̀ ọlọ́run ọba wa máa sọ fún pé òun ti forí ẹ̀ jìn ṣùgbọ́n kèfèrí ìsáàbù títí ẹ̀ wọ́n a máa ma ni ó ti àkìtàbà ń wàrọ̀ àdọ́rì í sọ. So, ìrìwáyà mi wà eh, eh, eh, ọ̀rọ̀ mi wà nù kúránì pé wọ́n máa fún níwèé pẹ̀lú kíni o síbi kíni o ọwọ́ kíni o ọwọ́ òsì rẹ̀ bíṣúná àlè bẹ̀tẹ̀ àwọn apá sọ pé ìwé ọ̀nà méjì náà ni èyí tí wọ́n ń sọ náà ni wípé yọ wà níbi ẹ̀yìn rẹ̀ mọ́ bí ọwọ́ òsì rẹ̀ bí bí pé ibẹ̀ ni wọ́n ń ṣàlàyé wípé ìwé ojú méjì lọ ẹnìkan gba tiẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún òun ti tiẹ̀ yóò sì tún ríwèé yẹn kà ibi ẹ̀yìn rẹ̀ mọ́ bí ọwọ́ òsì rẹ̀ báyìí ni wọ́n lẹ̀ mọ́ tẹ ìṣesí wa lálùkì àmọ́ ti lágbára ju pé èèyàn máa rí nǹkan tó wà lẹ́yìn èèyàn yóò torí kà so ìdó wa ṣẹlẹ̀ sí yẹn ti jẹ́ kó mọ̀ wípé òun o so òun ti ní kíni o ti ní wàhálà so ọlọ́ni wàrà àdáàrú ọlọ́fà sọ́ọ̀fà yẹn di òṣùbù rọ̀ ọlọ́ni eléyìí ìgbàdọ́gbà bọ́lá ọba sọ̀rọ̀ tán ọmọ wa sọ pé tóun ti bàjẹ́ so látara abẹ ọlọrun ọbọ̀ máa béè títí ẹ kò ní lè dáhùn ọlọ́run ní pé kí omi kò ní kan kò ní àgbẹ̀dọ́ ṣe so látara abẹ àyà ń fi ẹ múlẹ̀ fún wa ká mọ̀ wípé gbogbo èèyàn lọ nàbà wà nìyẹn àwọn tí ń sọ nǹkan gbogbo wọn gbogbo wọn náà bá náà mọ àwọn náà. ọlọ́wà ni wàkúlùhùn. wàkúlùhùn àti ìyàwó ni gbogbo ọmọ ènìyàn kọ̀ọ̀kan òun náà ni yóò wà bá ọlọ́run ọba ní ẹni tó ṣe yí pé ẹyọ kọ̀ọ̀kan òun náà ni a bá ọlọ́run ọba olóbi jẹ́ ọlọ́run bá sọ 223 two hundred and twenty three ayé àbẹ̀ ọlọ́run ni wattaqullaha wa'lamu annakum mulaquhu wa bashiril mu'minin ọlọ́run ni ẹ̀yin mùmìnì wattaqullaha ẹ bẹ̀rù ọlọ́run dáadáa ẹ mọ̀ ẹ máa pàdé ọlọ́run ọba. ṣùgbọ́n ọlọ́wọ́ ni wà nẹ́bí wà bá ṣírí mọ̀mìnì ṣùgbọ́n àwọn mọ̀mìnì máa fún wọn ní ròódùnú títí wọn pé ìpàdé ọlọ́wọ́ ọba yín kò ní sí wàhálà bẹ́ẹ̀ ẹ kàn sáà máa bẹ̀rù pé pàdé ọlọ́run ẹjọ́ wà lórí ẹ̀mí yín pẹ́sẹ́ kí ni o pé pàdé ọlọ́run tíba tí wà lórí ẹ̀mí yín ẹ̀rí pé oní ọmọ chẹ́kì yín oní ọmọ chẹ́kì yín oní ọmọ chẹ́kì yín tí ẹ bá wà lórí oyè tọ́ máa gbé tó máa fẹ́ kó lórí oyè wọ́n yẹ gbogbo òwe iṣẹ́ ẹ̀ wò

ọlọ́run ẹnì kọ̀ọ̀kan yín ọlọ́run gbogbo wọn gbogbo ọmọ ènìyàn ti ń ń àti lẹ́lẹ̀ ọlọ́run ni wọ́n wàá bá ọlọ́run ọba lẹ́yọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan ìwà bọ́lọ̀ ni pé yóò dúró pẹ̀lú ọlọ́run báyìí tó gbé wà pọ̀ ní ní ọlọ́ni iná lẹ́dínà àmànù wà ámìlú sọlẹ̀ hàtì ọlọ́ni ẹ̀rí àwọn tí wọ́n nígbàgbọ́ wà ámìlú sọlẹ̀ hàtì tí àwọn èèyàn yìí tí wọ́n dẹ̀ tún wá jẹ́ ẹni tó ṣe dáadáa gbogbo táwọn ọlọ́run ọba ní kí wọ́n máa ṣe òun ni wọ́n ṣe é ọlọ́run ní kí ni ọ. sayaj'alu lahumur rahmanu wudda. ọlọ́run ní sayaj'alu lahumur rahmanu uddan. ọlọ́run ọba tí ń ṣe arahman ọba tí àánú rẹ̀ kárí gbogbo nǹkan pátá yányán ọlọ́run ọba máa ṣe ìfẹ́ fún wọn ìfẹ́ ọlọ́run ọba máa ṣe fún wọn ọ̀dọ́ bàbá fẹ́ sọ ń bẹ̀rẹ̀ náà ni ọ̀rọ̀ mahaba àwọn àfa òní àkídà wọn ò lè má sọ̀rọ̀ mahaba ìwọ tó bá ń sin ọlọ́run ní tó fi ń sin ọlọ́run táwa mọ̀ ni pé o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run tó o bá ti nífẹ̀ẹ́ ọlọ́run o ò sí lọ́run torí wípé ní téèyàn bá nífẹ̀ẹ́ èèyàn ò lè sọ̀rẹ́ńdà fún un téèyàn bá dẹ̀ ṣe bí ẹni tó sọ̀rẹ́ńdà fún nǹkan téèyàn nífẹ̀ẹ́ èèyàn sọ̀rẹ́ńdà tọkàntọkàn èèyàn káwọn pé kò sí nǹkan tá a fẹ́ ṣe sí kinní a gbọ́dọ̀ ṣe ni so kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ lọ́dọ̀ mùsùlùmí o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run téèyàn bá ti nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run náà ò ní nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run fi ń sọ wípé. àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n gba ìsìláàmù ọlọ́run ní òun ó mú àwọn èèyàn kan wá yuhibbuhum wa ọlọ́run ní ọ̀wọ́n ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ wọn àwọn náà dẹ̀ kí ni ó wọ́n ó tẹ̀síìrì àyà yìí á tún ṣàlàyé ẹ̀ dáadáa fún wa ní ọ̀la torí pé ọ̀rọ̀ ọ̀fẹ́ ní ń sọ tó bá ti nífẹ̀ẹ́ ọlọ́run tó ń fìfẹ́ sin ọlọ́run ọlọ́run náà wàá jẹ́ kí ọlọ́run nífẹ̀ẹ́ rẹ gbogbo ayé lọ́lọ́jọ́ máa nífẹ̀ẹ́ rẹ kèfèrí ọlọ́run nìkan ni ò ní nífẹ̀ẹ́ rẹ kèfèrí ò ní nífẹ̀ẹ́ rẹ láéláé tí kèfèrí bá ti nífẹ̀ẹ́ rẹ tó lóun láìkì rẹ ti mọ̀ pé àmì wípé <laughs> kèfèrí gidi tọ́jẹ́ tó gbọ́nbélé tó bá sọ pé òun láìkì rẹ̀ àmì fọlọ́hùn nífẹ̀ẹ́ rẹ̀ ni tí ò sí èméjì mẹ́ tí kèfèrí pọ́nbélé tọ́jẹ́ pé ọ̀tá tó fi sọ pé òun láìkì ẹ̀ àmì fọlọ́hùn nífẹ̀ẹ́ rẹ̀ ẹ bá jẹ́ mọ́ọ̀mì ní oní ọ̀rọ̀ ẹ nífẹ̀ẹ́ rẹ̀ ẹni ọlọ́run òun lọ́gbọ́dọ̀ máa ṣe kí ni o lọ́gbọ́dọ̀ máa nífẹ̀ẹ́ gbogbo ọlọ́run bó fìfẹ́ rẹ̀ sí lọ́kàn pẹ̀lú àwọn àdìsítà bọ̀ wá ká gbogbo ọlọ́run bó kéde fún jìbìrì yìí kó máa sọ pé gbogbo ara sánmọ̀ ọmọ nífẹ̀ẹ́ rẹ gbogbo ara lẹ́lẹ̀ kí wọ́n máa nífẹ̀ẹ́ rẹ ọlọ́run kẹlẹ́ lẹ́fún jìbìrì gbogbo ara sánmọ̀ onífẹ̀ẹ́ rẹ gbogbo ara lẹ́lẹ̀ onífẹ̀ẹ́ rẹ ọlọ́run kẹlẹ́ bẹ́ẹ̀ fún jìbìrì àbọ̀ wa káwọn àdìsìn yẹn lọ́la sọ látara bẹ́ẹ̀ òun náà ni pé àmì tẹ́yàn fi máa máa i pé ọlọ́run nífẹ̀ẹ́ èèyàn nìyẹn ẹni ọlọ́run àwọn tó àwọn tó pé wọ́n ń ṣe tọ́lọ́run lójú méjì wọ́n máa nífẹ̀ẹ́ ọtí so wọ́n pín máa bà sí oríṣiríṣi ọ̀nà so màá bà tí wọ́n pín òun náà mo fẹ́ ṣàlàyé fún wa yìí òun ni màá kà fún wa lónìí so ọ̀bẹ̀ táwọn ẹ̀rí ibẹ̀ ara máa yanjú ẹ̀ díẹ̀díẹ̀ lọ́la màá bà tún lọ ì kéèyàn ò nífẹ̀ẹ́ ọlọ́run ò nàmbà wáàrùn ní nífẹ̀ẹ́ ọlọ́run ìtìyàn ń pè ní màá bà tún láì òun náà ni ìbá àdàtúhù màábàtúlá ìkíni o ìbàdàtúhù onífẹ̀ẹ́ ọlọ́run ó sì lọ ni ká èmi nífẹ̀ẹ́ ọlọ́run rárá o ó sì lọ ni. ìfẹ́ ẹlẹ́ẹ̀kejì oní màábàtú rasulillahi sallallahu alayhi wa sallam màábàtú rasul ìtìbáhùhù fi shari'atillah ìdẹ́gbẹ̀rún màábà ànábì nìyẹn ìfẹ́ ànábì òun ni pé wàá tẹ̀ lánàá bí níbi kíni o níbi sẹ̀ríà tọ́lọ́run ọba gbé kalẹ̀ ẹ̀lẹ̀ bóòlù ànábì ti kírun ó ní sọ́lù kàmáàrà àìtùmù ní ìsọ̀lì wọ́n ní bá ànábì ti kírun ni ọwá ló kírun bẹ́ẹ̀ ọwá ni mo sì nífẹ̀ẹ́ ànábì wàláhì ò nífẹ̀ẹ́ ànábì ó a ah, mi ò lè kírun báyẹn yàrá ah, Imam Malik ló ní kí n kí báyìí Imam Shafi ló ní kí n kí báyìí wọ́n á ní a ah, ànábì bá ànábì ti kí gángan nìyí mọ́síábù mọ́ mọ́lìkì mo wà so àdìsí eléyìí mi lò mọ́ mọ́lìkì àfàgbàsá ni tí kò mọ nǹkan tí ń sọ ni àdìsí eléyìí ọ̀rá òun nífẹ̀ẹ́ ànábì ìfẹ́ ànábì òun ni kéèyàn ọ̀ tẹ̀lé ni ló fi jẹ́ pé àáyà kùránì ra mú méjèèjì wá ó ní nǹkan tó ń to ìbú náà lọ́ọ́ à fàtẹ́bì hù yẹn ni pé nǹkan tó tààbùdúnà láà fàtẹ̀bí hùwù ní tó rà bẹ́ẹ̀ nìyẹn tó o bá fẹ́ sin ọlọ́run kí ni o èmi ló ṣe kí ni o èmi ló tẹ̀lé ìtumọ̀ màhábà ọlọ́run nìyẹn so èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ nu màhábàtúlọ́ọ̀ màábà kejì ni màábà tó Rasulillah ìnífẹ̀ẹ́ kí ni o òjíṣẹ́ ọlọ́run kí ni ìbíbó jíṣẹ́ ọlọ́run ó ní kí ni ọ ìtìbà òhù màhábà kẹta òun la máa ń pè ní alimahabatu filahi aw alimahabatu lilahi òun ni ìfẹ́ tó o ní sí ẹni tí ń ṣe tọ́lọ́hún nítorí pé ń ṣe tọ́lọ́hún ah mo nífẹ̀ẹ́ rẹ o nítorí pé kí ni o tọ́lọ́hún tọ́lọ́hún ni o máa ṣe òun ṣe ah, ó fi irun gbọ́n lẹ̀ ah, nítorí tọ́lọ́hún mo nífẹ̀ẹ́ o máa lọ kírun rẹ déédé irun irun irun rẹ déédé o lè pààrùn jẹ ah mo nífẹ̀ẹ́ rẹ o so gbogbo òfin tọ́lọ́wọ́ bá ní kọ́ ọ pamọ́ ọ̀ pamọ́ mo nífẹ̀ẹ́ rẹ o kí ìwà máa nífẹ̀ẹ́ èèyàn látara irun lórí pé kí ó dáhùn fáwọn kọ́ wa nínú tíátà máa kọ́kọ́ kà so wà á yòó hibà lè láàyè tọ́ọ̀bà nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ nítorí ọ̀tọ̀ náà wà wàyẹ́ búgọ́dọ̀ ìlà ì tọ́ọ̀bà kórìíra èèyàn kórìíra tó àwọn aláwọn kan tán ti kọ́ wa ni. so alima abatu lila i wàfìlà oní alima habatu halilẹ xayiri mahabatu halile xayiri àwọn àti ń ṣe dáadáa nú ẹ̀sìn ó mà nífẹ̀ẹ́ wọn mahabẹ́ ẹlẹ́ẹ̀kẹta nìyẹn màá bá ẹlẹ́ẹ̀kẹrin táwọn afáà sọ òun náà ni màá bátú ìṣfáàkì wà ráhmà èèyàn a máa ní màá bà kíní kan wà nú ẹ̀mí wa báyìí màá bà kí wọ́n wà níbẹ̀ òun náà ni pé èèyàn máa ń dẹ̀ bára láàárẹ̀ kan tẹ́ ẹnìkan tó tààrẹ̀ ń ṣe tààrẹ̀ ẹ bá lágbára tó bá rí báyìí olóòjẹ́ bẹ́ẹ̀ lè jáde lójú ẹ̀ pé ah èèyàn kan lára ní báyìí a máa wáyé bẹ́ẹ̀ tó o bá rí nǹkan kan bẹ́ẹ̀ nìkan tán ṣàbòsí sí táwọn nìkan gba owó lọ́wọ́ ẹ̀ tán gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ ah, ó wà á wò pé ah! so ìfẹ́ kan ni ìyẹn náà ń pè kí ni o mahabbatul ishfaqi wa rahma a máa bẹ lọ́yọ̀ ọmọ èèyàn ìfẹ́ yẹn bẹ lára ọmọ ìfẹ́ ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn ìfẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún tí máa bẹ òun náà yín gangan ní máa ṣe sábàbí rẹ̀ orí máa á gbàtúlì ìjìláàlì wà tààdì máa á gbàtúlì ìjìláàlì wà tààdì ìyẹn là á máa ní fún ẹnìkan tá a bá rí nǹkan kan tó ṣe wálé màlá rẹ̀ ìgbà mi wà lẹ́gbẹ̀ẹ́ onímọ̀ ó lè má jẹ́ mẹ́sìn tó kàn ní mímọ̀ gan ẹ máa gbé ẹ̀ ah, ló mọ nǹkan tó báyìí ẹ̀ ló ní ọpọlọ ẹ̀ pé tó báyìí èèyàn ló ní nǹkan kan tó tó báyìí so ẹ máa recognize ẹni yẹn èèyàn ló ń sọ̀rọ̀ báyìí ní ọ̀rọ̀ rẹ̀ ah ló ní ọlọ́run ló mi ọ̀rọ̀ ọ̀rọ̀ gbé kalẹ̀ báyìí èèyàn lọ dá sí nǹkan lórí báyìí lórí báyìí so àmọ́ ní mahabatul ijilal watazi mahabat àmọ́ fi pọ́n èèyàn lé àmọ́ fi gbé èèyàn tóbi torí nǹkan tá a rí lára rẹ̀ tí àmọ́ ìlara kẹfìrí àmọ́ ìlara gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lásìkò àìfún wa oníbàá lò ó wọ́n gbọ́dọ̀ jọ kọjá kọ́ àfi kọ́ wa sọ di àwọn èèyàn máa ń lára àwọn àfa nígbà míì so wọ́n wàá sọ di wọ́n wàá sọ dọ̀lọ́hùn àwa di hero worship wọ́n wàá wàá worship ẹ̀ tó bí wọ́n rí kẹtọ́ yẹ pé ó jẹ́ ìmọ̀ ah èèyàn lélẹ̀ ọ̀hà gbogbo bùkọ́rí tán ọ̀hà muslim tán ọ̀hà gbogbo ẹ̀ tán ọ̀hà kùránì kí ló kù wọ́n ní ah ọ̀rọ̀ tó bá fi lè sọ báyìí ẹ̀ authority ni jẹ́ ìdọ̀bẹ̀rẹ̀ kéwù tó ọ̀dọ́ lọ pé àfa yìí eléyìí ọmọ kéwù eléyà wọ́n ní wọ́n sọ pé wọ́n sọ pé rárá afáwọn mẹ́rin wà kò ká ó ti rẹ́rìí ní kò gángan kí wọ́n kàn án pẹ̀lú pé kò rẹ́rìí so lágbára bẹ́ẹ̀ àmọ́ ní mahaba tó lágbára ìjìlá ni wàtàdé àmọ́ ní ẹ̀ náà fáwọn bàbá wa fáwọn màmá wa so àmọ́ ní ẹ̀ báwọn ẹ̀gbọ́n wa fáwọn àmọ́ ní so ẹlẹ́ẹ̀kẹfà ó ní mahaba tó ń tọ́bi ìyá màá bá mi fẹ́ fani ẹ̀ màá bá tó tọ́ mi ìyá ìyẹn a máa lọ pé ah mo fẹ́ràn ráìsì ah mo lè jẹ ráìsì pa so <laughs> àfi kí n má rí ráìsì a máa lọ síbi nǹkan mímu so a máa lọ síbi nǹkan wíwọ̀ a máa lọ síbi nǹkan gígùn a máa lọ síbi ilé a máa lọ síbi obe àwọn oríṣi nǹkan a máa lọ síbẹ̀ tọ́mọ èèyàn ó pẹ̀rẹ̀ tọ́bi ìyànà ọlọ́run dàmáyà ayàkùrá fìdí ẹ̀ múlẹ̀ ànábì gan sọ pé gbogbo ilé ayé yìí tó wà ń bẹ nǹkan méjì náà ni ni mo nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ó bíbá ìlà yìí àmì dúníyà kùn so àtìbù wà nìsà pé ìjẹ́bíjẹ́bí níbẹ̀ nínú gbogbo ilé ayé yìí onáà ní pé kí n lo lọ́fíńdà ànábì fẹ́ràn kó lo lọ́fíńdà lọ́fíńdà lílo ni mo fẹ́ràn rẹ̀ so kí n sì ní àwọn obìnrin tó dáa tó rẹwà hmm, ó ní mo láìkẹ́ ọ wá ní wàjà àlọ́ lọ́wọ́ kó rọ́ta háyìn ní ṣùgbọ́n nǹkan bẹ́ẹ̀ pé inú mi máa dùn sí jù láyé òun náà ní kí ni ìrun ni. so lábàá bẹ́ẹ̀ àwọn màá bà mí fẹ́ fà òun náà lélẹ́yìn bó láti bá a lò tá a fi ní kọlu ọlọ́run agbọ́dọ̀ sọ dáadáa so gbogbo ẹ̀ náà ló ní ẹ̀rí látinú alukurani karim so ṣùgbọ́n àníjó kó gbà láàyè pọ̀ lọ́la torí agbọ́dọ̀ parí suratu Maryam so látara bẹ́ẹ̀ àwọn ìfẹ́ yìí kárí pé àní sílò òun náà ni wọ́n ń ṣàlàyé fún wa pé tó o bá ti lè jẹ́ olùgbàgbọ́ òdodo tó o ṣiṣẹ́ dáadáa ni pé o sì bá dà sàyẹ́jì alùlọ́ ùlà àwọn tó ṣe bẹ́ẹ̀ sàyẹ́jì alùlọ́ ùlà ùrahman wùdàn ọlọ́wọ́ bá ti ń ṣe arahman òun náà wàá fi ìfẹ́ tó bá nífẹ̀ẹ́ bó ti yẹ kó o nífẹ̀ẹ́ tó o gbé fẹ́ ẹnìkan kọjá àtitọ́ lọ́hùn gbogbo òfẹ́ láwọn ẹ̀mí ń gbé kọjá ẹlòmíì gbé fẹ́ ànábì kọjá àtọ́ náà ìyá ànábì tá a bá ti ń sàṣàlátù ó ti tán á ti làdù àdìjẹ́ náà kí ni ogun ọ̀rẹ́ máa sọ ọ̀rọ̀ pé iná ńlá àwọn màláíkà dàrú ìsọ̀lú náà lánàbí yálà lè ní àwọn ọmọdé sọ̀lú alẹ́ wàṣẹ ìtọ́lọ́ gẹ́gẹ́ ń ṣe tọ́lọ́ bíi tí màláíkà ń ṣe ká ẹ̀rọ ní gẹ́gẹ́ ọlọ́run gẹ́gẹ́ ń ṣe ká lọ́n bọ́lọ́ àṣàlátù níbo ti gbọ́ bọ́lọ́ ń ṣe àṣàlátù ọlọ́ni wàá jókòó <laughs> so ara n ta ti ń ṣe pé ọkàn mọ bẹ́ẹ̀ bá màá níbí lásán kọ́ mọ́ kírun yóò di ọyọ yóò di ọwọ́ àdìjẹ́ náà so kò ní wọ́ọ̀rì gẹ́gẹ́ pípé kí ni kò mọ pé kò mọ irú màhábà tá à ní sànàbí kò mọ irú màhábà tá à ní sọlọ olùfà wù ẹ so látara bẹ́ẹ̀ tí ẹ bá ti mọ màhábà tó yẹ kéèyàn òní tó dẹ ní dáadáa ọlọ́run wa compensate tiẹ̀ náà ọlọ́run gẹ́gẹ́ ọmọ nífẹ̀ẹ́ rẹ̀ àwọn màláìkà ọmọ nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo nílẹ̀ nísà gbogbo nílẹ̀ yẹ̀yẹ̀ tó jẹ́ ni ọlọ́run ọmọ nífẹ̀ẹ́ ṣùgbọ́n lọ́mọ ìgbé téèyàn bá jẹ́ kéfèé rí kan lórílẹ̀ ayé tí gèbèrè tó gbó pọn tó wà fi lè nífẹ̀ẹ́ rẹ̀ tí mo rí i pé àmì pọ́lọ́hún nífẹ̀ẹ́ ni so látara bẹ́ẹ̀ ọlọ́run sẹ́yìn nífẹ̀ẹ́ nìkan kan wa so kọ́lọ́n jáwa náà lè wùwà tí ọlọ́run fi nífẹ̀ẹ́ wa ìta agbọ́ kọ́lọ́n jọ sí wàhálà nfààní kọ́lọ́n jọ wúlò fún wa àti mílíọ̀tì mọ́sá àti nígbà mọ́sá kò wúlò fún nìkan kan wa subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk